ọlọ́run tó dá òun náà tó fi sá òun náà kọ́ ló dáwọ́ ọ̀lẹ tó ń sọ̀rọ̀ hmm. wọ́n nígbà tí wọ́n bí Jésù Kristi ẹrọ́dù fẹ́ pa kí ló dé tí ọlọ́run fi sọ pé Joseph bàbá Jésù àti Mary o ẹ̀dùn ọ̀nlé torí pé akọni nìyí ọlọ́run ní pé ẹ sá torí pé àwọn tó fẹ́ pa ọmọ yẹn wà rántí kí ló dé tọ́lọ́run ò fi dìfẹ́ǹdì ẹ̀ ìyẹn kọ́ wa ní pé àsìkò kan wà òun yẹ kéèyàn sá. president wa ta ndị ń ọmọ yorùbá ni ṣe ń gbọ́ ó lè má káàntì ẹ̀ ẹ gbọ́ mi báyìí. àwọn èèyàn ní níjọ́ kìíní àná tí ọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ tán wálé ẹ̀ tán ṣe gbá hmm. kó sọ pín. ṣe president wa. ẹ kó tó dépò gbà náà kó sọ pín. ẹ ṣe mọ̀ pé ó wà ní gọ́ọ̀mẹ̀ntì òun náà wà ní gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn èmi ò sọpọ́ọ̀tì president o mọ̀ bọ́rọ̀ ṣe rí ni mo ń sọ. ele é fait